الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا adúpẹ́ fún ọlọ́run ọba tí ò bímọ tẹ́nìkan ò bí ọba tí ò lórogún nínú ọlá ẹ̀ kò sẹ́rẹ́ nìkan tí bá a jẹ́ alábàákẹ́gbẹ́ kò lọ́rẹ̀ẹ́ mùlẹ̀ kan tí bá a kẹ́gbẹ́ nínú iṣẹ́ àtìròyìn ẹ̀ ọba tó tóbi tó gbọ̀ngbọ́n púpọ̀ ni bóńjẹ́rì pọ́kàn sọ̀rọ̀ náà ọba wa náà òun ni ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí mò ń jẹ́rìí pé ọ̀rọ̀ ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá sì ní. àlùsọ́làhù ṣàhídàmù bàṣírà wà nìdí rọ ọlọ́run gbà nábì dìde láti máa fúnni ní ìrò òdùnnú lórí rẹ̀ láti máa kiri lọ níbi àbúrú wàdá ìyàní lọ́lọ́ ọlọ́run dákun bá wa sàlékún kí a dìde fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará alẹ́ ànábì àtàwọn tó tẹ̀lé tí wọ́n gbàgbọ́ àti gbẹ́ni tó tẹ̀lé ojú ọ̀nà wọn títí di ọjọ́ ọgbẹ́jọ kìíyàmà ẹ̀yin ọmọ ìyá mi ní Islam ìtàkùnlọ́ ọ̀tàwọn sọ̀kó bí akéda ti tawhid ẹgbá ẹ̀sìn ọlọ́run bá mọ́ àtòkùn ọ̀la rẹ̀ èyí tí í ṣe àtàwọ̀hì ìmú ọlọ́run ní àṣọ eléyìí lákọ̀ọ́kọ́ tí ọlọ́run fi rán ànábì tó sì fi gbé dìde lójúṣẹ́ tó rọ̀ mọ́ gbólóhùn tó sì ń tọ́ka sí ojú ọ̀nà ká pa ẹbọ rẹ́ ká jìnà sẹ́bọ èyí tí ó tako tawhid ìmú ọlọ́run sì ní àṣọ ọ̀nà ẹlẹ́bọ tí ò sí iyèméjì ń bẹ yálẹ̀ ẹbọ tó tóbi àbẹ́bọ tó fúyẹ́ àti gbogbo okùnfà tó lè tún ni lọ síbi ẹbọ pátápátá kíkó ẹbọ pọ̀ mọ́ tàwọ̀hì ìmú ọlọ́run sì ní àtò àmọ̀dí ọ̀nà ọ̀la lọ́jọ́ gbọ́dọ̀ kíyàmá فإن العقيدة لا تكون صحيحة سليمة إلا بالتوحيد والابتعاد عن الشرك عقيدة ولما kò sì lè gbéni débi ọlà àfi kó jẹ́ pé agbágbọ́ yóò mú ọlọ́run sí ní ààtò ká sì dènà sẹ́bọ àti ká gbàgbọ́ yóò ká sì lò ọlọ́run bá wá sọ wípé wa'budullaha wala tushriku bihi shay'a sura kẹrin ayah thirty six ẹ̀sìn ọlọ́run bá yín ẹ má sì pa ẹbọ pọ̀ mọ́ ọlọ́run tún sọ fún wa nínú sura kẹrìndínlógún. النحل 36 ولقد بعثنا في كل أمة رسولا يعني اعبدوا الله أن اعبدوا الله واجتنبوا الطاغوت àti gbójúṣẹ́ dìde àti rán wọn níṣẹ́ sínú gbogbo òjọ kọ̀ọ̀kan àní ibùdó lọ pé ẹ̀sìn àlọ́ wájú tẹ́ níbo tọ́gùt ẹ̀sìn jìnnà sí tọ́gùt èṣù níjẹ́bẹ̀ẹ́ gbogbo ń tẹ́ bá ti yọnu gbogbo ń tẹ́ bá sìn tí wọ́n bá ti jọ́sìn fún tóun náà faramọ́. nínú àyà míì suratul baqara àyà two fifty six فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها فمن يكفر بالطاغوت ẹni yóò tó bá pa èsù tì wàyí wọn mi bèlà tó gbọ́ ọlọ́run bá gbọ́ wọn jẹ́ ìmìnà ọlọ́run bá ń là kalẹ̀ hàn ó pa èso sí ó gbọ́ ọlọ́run gbọ́ fakọ́dé sẹ́mùsẹ́kẹ́dé lóòrò wá ti mú kọ òun ló gbọ́kùn ọlọ́run tó yí mú láwọn sì sọ ọmọ náà okùn tí ò ní já tí a bá kì í sáwọn ayá yìí ó dájú sákàndà yìí pé tàwọ̀fíìdù dájú ẹ̀bọ̀n náà wà lọ́tọ̀ a gbọ́dọ̀ pa wọ́n pọ̀ mọ́ra wọn ṣùgbọ́n láwùjọ wa ń bí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ń pẹrẹ ní mùsùlùmí kò rí bẹ́ẹ̀ o. yẹ́jìbọ̀ àlàkó lè mùsùlùmí àyárí fàmọ́ wà tàwí ọ̀ràn yẹn ni kí gbogbo mùsùlùmí máa dáńpẹ́ ní àtàwí. hàtẹ àtẹnẹ́sà kàbíyì tí ó fi lọ fi tàwíìdù sin ọlọ́run ọ̀ràn yẹn ni ká mọ̀ wọ̀nyá àrífàmọ́ wà ṣì ọ̀ràn yẹn ni ká mọ̀ kí ni wọ́n ń pè lẹ́bọ̀ọ́ hátà yẹ́ta jẹ́ ànàbà tí ó fi rọrọ̀ fún wa láti dìnà sí lẹ́ànàhù lánàjá àtàláhù ìlà àbìdàlì torí pé kò síbi téèyàn ó ti rí ọ̀la àti ká mọ méjèèjì yìí ká mọ tàwíìd ká fi sí lọ́hùn ká sì mọ ẹbọ ká dìnà sí. bàbá ti sọ wípé àkídà àtúmọ̀ da tàwíìd náà pé tá a sọ pé àkídà ìyẹn pé tá a bá sọ pé àkídà ń sọ̀rọ̀ tàwíìd òun dábàá ń sọ pé àtàwíìd à ń sọ̀rọ̀ àlà àkìdà ṣùgbọ́n ibi tó le sí ni pé kayfa ya'malu al-muslimu bit-tawhid wa huwa jahilun bihi báwo lè yẹn sọ yìí tawhid lò tí ó sì mọ̀ ọ̀nà tá sì gbà náà tawhid òní kí yòó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn àfi síbi ìmọ̀ àbí ààbọ̀ tí akẹ́kọ̀ọ́ ẹ̀sìn wá jẹ́ fún àwọn èèyàn ẹ̀ nígbà tó di olùkòkò sójú ọ̀nà ọlọ́run tó mọ àtàwéèdù kan ní ọba máa dáhùn fàánù gbogbo ẹni tí kí ó ebi ká ti mọ ní tí ọlọ́run fẹ́ ká fi sùn kí ká mọ tó fẹ́ àti tí ò fẹ́ ni àwọn àìpé ọ̀pọ̀lọpọ̀ ò sí lójú ọ̀nà ẹ̀kọ́ yìí wọn ò sì ṣetán láti tẹ́tí sáwọn tí ń jábọ̀ rẹ̀ tí wọ́n ti wá mọ̀ yìí lọ. wọ́n ké fún yàtọ̀ jáde ṣe báwo lọ́mọ yìí wọ́n ṣe mọ bí ó ṣe jìnnà sẹ́bọ̀ wọ́n wà láàyè àríkù kò sì mọ tán pè lẹ́bọ èyí tí wọ́n tún sọ fún pé ẹbọ ni oníkèéfẹ́ bọ̀ ó ní ajẹ́pẹ́ bàbá àbá ẹlẹ́bọ ni wọ́n àbí tẹ́ ń wí kọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ idán ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣàṣì ọ̀pọ̀lọpọ̀ ìlànà bàtà àwọn èèyàn jẹ́ fìràkù ẹ̀sàsí kó sá kó wọgbó lọ ẹ̀sàsí kó wọ wèrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnà lámọ̀rọ̀ pàṣẹ orun wà níwájú bọ̀kẹ̀lẹ̀ àlámọ̀ rí ìléwu in tó sì dọ̀ràn yẹn lórí mùsùlùmí tá a làbọ̀ lọ́rùn láti fìsí lọ́hùn in tó tóbi débi pé ó ní bùkátà láti gbàgbọ́ yẹ̀ ni o àwọn yẹn kan sì yẹ wọn ò gbò láwọn tó jẹ́ ọ̀tá ìlànà tọlọ́run ìkàpìtùn wọ́n ń ṣiṣẹ́ tọ̀sán tòru lè sáàdì àkídà ti tàwáhìdì láti ba nǹkan pè ní tàfíìlù jẹ́ wọ́n fẹ́ ìsìláàmù wọ́n fẹ́ mùsùlùmí gbèlà ìsìláàmù káwọn èèyàn máa sọ pé mùsùlùmí ni wá láìsí ìsìláàmù nínú ọkàn wọn wọ́n ń fẹ́ mùsùlùmí láwùjọ bìlàdíìn láìsí làpá ẹ̀sìn lára wọn. nínú àwọn àlàyé àbáta àkíyèsí tí mo pè sí òun ilé ẹ̀kọ́ tó pa sófo ilé ẹ̀kọ́ ẹgbẹ́ ń pè nílé ìwé ó lè yé tá a wá mójútó tá a ró gbágbá mọ́ ọlọ́run ṣàánú àwọn tí wọ́n fọmọ wọn nínú àwọn ẹlẹ́sìn ìsìlámù tí wọ́n fọmọ tó lè kéwù òdodo ọlọ́mọsá sàlékún àánú ẹ̀ wọn sàlékún àánú ẹ̀ wa náà tí wọ́n fi lè kéwù wọn sí lè kéwù ẹlẹ́bọ kàmí fún òkú ọmọ ni wọ́n ti lé kéwọ́ ẹlẹ́bọ àwọn ọmọ kan wà àti lé kéwọ́ ẹlẹ́bọ àti lé kéwọ́ súnà ó sì kankan fún ọmọ wọn lọ ńbẹ àwọn ọmọ ti pọ̀ jù láwùjọ àfiwé ìgbésí ayé àwọn ọmọ tí wọ́n bí àtàwọn òbí tá a wí ó ti fa sófo níbi ẹ̀sìn ó ti láàyè òṣùṣàn fi hàdà zamani pàápàá jù lásìkò tá a wà yìí àwọn ní wọ́n jẹ́ agbódegbà ẹbọ àtàwọn ọmọ tí wọ́n bí ọmọdéálẹ àdáwò àdìsánù kàtúntúnà lè hàdà àwọn ọ̀tá ẹ̀sìn ọ̀tọ̀ òdodo wọn yìí máa pètèpèrò eléyìí títí dòní tá a wà yìí àsìkò tó jẹ́ pé kọ́lá fíìlì òlà náà àwọn tí wọ́n pèpè sẹ́sìn òdodo kéré wàyìn kátòrà fi ìlú alukóró gbọ́ àwọn tó lè kà síra pọ̀ ìyẹn pé àwọn oníkéwù inú fà tó fi débi wípé ẹ máa rí àwọn èèyàn tẹ bá gbọ́ ń pa súnà ọlọ́run àti tànàbì lónìí àwọn náà máa tọ́ka sí oníkéwù nínú àwọn tó ti lọ àtàwọn tí ń bẹ láyé wà ní ìmọ̀ wo nẹ̀yìn mọ̀ níwájú ṣéwù lágbájá ìmọ̀wò lẹ́yìn mọ̀ níwájú bàbá lágbájá wọ́n mọ̀ dákọ̀ ìlú wọ́n mọ̀ dákọ̀ ààyè kàmá akọ̀bàrà bìdáàlì kànàbí sallallahu alaihi wasallam torí pé lásìkò tí à ń sọ táyé ń sá lọ yìí ẹ̀sìn ó dàjòjì àsìkò yìí kan náà dáhùn sọ ìjábàtà fi ilẹ̀ haqqu bil batil ó di pé àwọn èèyàn ń tẹsẹ̀ bọ́sẹ̀ nínú bàjẹ́ àtirọ́ wọ́n ń ṣe bí ẹni tí wọn ò lódodo wọ́n ń ṣe bí ẹni tí wọn ò gbọ́ torí pé pẹ̀lú èròǹgbà tàbí ọkàn pé yóò kọ́ di táwọn fẹ́ ní sẹ̀mí ayé àwọn. wàkàtàrọ̀ fi ìdùá ṣùgbọ́lá agbódegbà tí wọ́n pera wọn lórí pèpè sójú ọ̀nà ọlọ́run tí ó ràn wọ́n lọ́wọ́ wọ́n fi kúta. ọ̀kọ́lá dùá tó lè hà àwọn olùpèpè òdodo wọn kéré kódà wọn ọ̀pọ̀lọpọ̀ wọn rìsáìn lérò pé àwùjọ yóò gbà bẹ́ẹ̀ kò gbà kéèyàn la òdodo mọ́lẹ̀ kẹjọ kò gbà kéèyàn sọjọ́ abẹ́ ń kó kò gbà kẹ́ báwọn èèyàn tó sọ̀rọ̀ hátà afrahu gọ̀rọ̀bá bẹ́ẹ̀nà náà àwọn tí ó pèpè wá di àjòjì láàrin àwọn èèyàn wọ́n di ẹni àjòjì àti nǹkan tí wọ́n ń wí gẹ́gẹ́ bá ànábì tuntun tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ kẹfíìrù máa ń yẹ ìsìlámù لكن كثيرا من هؤلاء المدعين يريد أن يجمع بين الإسلام وضده àwọn èèyàn ń pẹ̀pẹ̀ pé mùsùlùmí làwọn lónìí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n fi rìn ilẹ̀ ṣùgbọ́n wọ́n rí pé kò sí kò sí tó burú ń bi táwọn kó pọ̀ mọ́ islam sí ìsàrẹ̀ ó ń bẹnu àwọn oníkéwò rẹpẹtẹ ó sì ń bẹnu ọmọlẹ́yìn wọn. torí ìlú ọ̀rẹ́ jimá bẹ́ẹ̀nà islam wàlúkófò kò sábúrú ń bi kó sí islam kó ní ó ti fèrè wàbẹ́yìn tàwáhídì wà ṣírí kò sábúrú ní kó sọ pé la ilaha illallah kò sábúrú ní kó tún fẹ́ni tó fẹ́ fẹ́ sátẹ́gùn lẹ́yìn ìgbà tó bá dápọ̀ ẹ̀ tán àbí kó fọwọ́ bà àbí kó fa hàn bà nínú ilé ẹ̀ nígbà tó bá dápọ̀ ẹ̀ tán àbí kó jù sápò àbí kó fi rọrí. ọlọ́run ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun Suratu Yusuf ayé ọgọ́rùn-ún kan àti mẹ́fà wà má yóò mínú àkísàrò òun bìlá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pera wọn lórí ìgbàgbọ́ òdodo lónìí wọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ o lílá wà fún mùsùlùkù wọ́n ń wí má nìyẹn wọ́n sì tún pẹ̀ bọ́ pọ̀ mọ́. هناك أو منهم من يقول إنه مسلم لكنه لا يريد الحكم بما أنزل الله wọ́n ní mùsùlùmí làwọn àwọn òsìgbà kádájọ́ pẹ̀lú ìtọ́lọ́mọ́sọ̀kalẹ̀ ìdájọ́ pátápátá àtẹ̀sí sọ̀rọ̀ débi ìdájọ́ pátápátá káfọ́ pé ilé ẹjọ́ ṣẹlẹ̀ àdìmọ́ sọ sáwùjọ kan ìdájọ́ kílé yẹn ṣe ojú òòlẹ̀ ti fi wò àbí kílá fẹ́ ṣe ojú òòlẹ̀ ti fi wò ló ti wò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ bí. nínú ẹ̀ òun ni bá ṣe fẹ́ bìnrin irú ta ló yẹ ká fẹ́ ọ̀nà òòlà àgbà fẹ́ tá a bá gbà pé ẹni tó wù wá ni àti ẹni tó wù wá ó kọ̀nà tá a gbà fẹ́ kó tó dẹni ẹ̀tọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ gbọmọ àwọn làgbàsòwò ọ̀nà àwọn làgbàkọ́ṣẹ́ ọ̀nà àwọn làgbàtà ọ̀nà àwọn làgbàrà báwo la ti ń tà báwo la ti ń rà kí là ń tà náà kí là jẹ kí là mu ọ̀nà olóńgbà wa ojú olùsíláàmù fi wò ó. wàhálù àwòrán ẹ̀ka hálù lẹ́sìn náà kọ́ lọ́ọ̀ fi yín ìṣesí àwọn èèyàn yìí tí wọn ò tí ì sọ pé àwọn ò tẹ̀sìn mọ́ àmọ́ wọ́n ti tán àti kó nǹkan mi pọ̀ mọ́ alámùtàrọ̀ ìlà lẹ́bí ìnáyẹ̀ zùnmùnà anáhùn àmànù bímọ òǹzìlà ilẹ̀ yìí ó ṣàkíyèsí ní òmọ ní àwọn tó jẹ́ pé yazùnmùn wọ́n ń rò kò sì dọ́kàn wọn kò rinlẹ̀ lọ́kàn wọn anáhùn àmànù amanu bima unzila ilayk tí wọ́n ń rò lọ́kàn tí wọ́n bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń sọ ní mánì òdodo àmọ́ wọ́n ń rò lọ́kàn wọn báwọn gbàǹtà sọ̀kalẹ̀ fún ọgbọ́ wa nábì wàmọ́ unzila min qablih àti ń tà sọ̀kalẹ̀ fáwọn ànábì tó ṣáájú rẹ̀ síbẹ̀síbẹ̀ náà yuriduna an yatahakamu ila taghut wọ́n tún fẹ́ gbẹ́jọ́ lọ́dọ̀ èlò wàkọ́dí onírú àyẹ̀kúrú bí lẹ́sìn tá a ti kọ̀ fún wọn pé wọn gbọ́dọ̀ nìkan ṣe pẹ̀lú ẹ̀ ní sọ́tò nìta ní àyà sixty sáà lè pẹ̀lú àwọn ẹni nínú sùúrù òdodo bí. ọ̀kọ̀dọ̀rọ̀ tó lọ́wọ́ dàá ò láàyè dà wá gún ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ọlọ́run ti kó èsì sí ó ti kọ́rọ̀ sí wọn lẹ́nu ìṣesí wọn tó tako tọlọ́yìn sókè sódò sọbẹ́ tẹlú wọn ń ṣe ni ara tọ̀hún wọn ń ṣe ti ara ti bí eré ìrìntàná kódò hún nínú àyà ìtànkà lọ ìlú sátò nìsa àyà sixty five ọlọ́run ní fáláyà wàrọ̀ bí kàmú ọ̀hún títí tó bí ara òun búra láyò mínú nàhàtáyò hakimu káfí máa ṣájárọ̀ bẹ́yìn náà hùn wọn ò lè di múmi ní òdodo lóòótọ́ títí tí wọ́n fi gbẹ́jọ́ wá bá onígbìn tó rújú láàrin wọn òmàlà ayájídó fi àwọn àǹfóṣihìm àròjà tó ọba tó wá dájọ́ tó sọ pé ṣíṣẹ̀rí àwí ni wọn gbọdọ̀ rí ìfúnpinpin inú báyà wọn mímọ kọ̀dé ìgbẹ́jọ́ tó dá wàyúsá lẹ́nu tẹ́sílẹ̀ yìí máa wọ́n sì gbọdọ̀ gbà kọ́lọ̀ ń sápo síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí láyé lónìí tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tí ọba jẹ́ mùsùlùmí òdodo bẹ̀rẹ̀ pé kí ni ṣẹ̀ríà ọlọ́run lórí ẹ̀ àti èyí tó bá ṣẹlẹ̀ èyí kó tó ṣẹ èyí tí ò tí ì ṣẹlẹ̀ náà tẹ́ ẹ̀ mọ̀ ẹ béèrè kí ni ṣẹ̀ríà ọlọ́run lórí rẹ̀ ẹ béèrè kí ni ṣẹ̀ríà ọlọ́run lórí rẹ̀ tẹ bá wá rí nǹkan kan tí ọlọ́run ò wá dá sí ẹ wá sọ fún ọ pé ọlọ́run ò dá sílẹ̀ ló jẹ́ kẹ́ ẹ ṣe bó ti wù mí ẹ lè rí àfi tẹ́ fẹ́ ṣe pẹ̀lú ìfẹ́nu yín tí èsì pọ́lọ́run bá ló kọ́ yín òun náà kẹfọ̀rí ìkùn náà fà àwọn ẹlòmíín bẹ ìran mi bẹ yà dáhìn Islam tóun náà ń sọ pé mùsùlùmí lòun wà yà kúrò láyìlá ìrànlọ́ọ̀bẹ̀lẹ̀ sáà tóun náà sọ gbólóhùn la ilaha illallah yatawajjahu ila al-masajid ó ń ṣe sùjúdù ń bẹ̀ à ń kójọ nínú àyàd àlùmùsùlùmí ọdún mùsùlùmí thumma yunaqidu dhalik yóò tún wá da ọ̀rọ̀ yẹn wó padà bèfínlì pẹ̀lú tẹ́tí ń ṣe fọ̀yẹ́dì àwọn ìnáwó ká lábárí pé òkú lòun náà ń pè wọ̀yẹ́ tí bá wò ní kòbóor ó ń pẹran fún sàárẹ̀ àtàwọn òkú tí ń bẹ́ńbẹ́ wọ̀yẹ́ ń dóru láhá ń tiẹ̀ jẹ́ pé gbàmígbàmí ń ké lọ́dọ̀ àwọn òkú tí ń bẹ ń sáré wà ìsàgéètò bìlà áwòlìyá ń wá àtìlẹ́yìn pẹ̀lú àwọn wòlíì tó ti dòkú àbí tí ń bẹ láyé lọ́dọ̀ tiẹ̀ tó ń kà sí wòlíì bí kọ̀dọ̀ ìhà jáde bí kò káàtà rẹ̀ ó tẹ̀lé ya. mo ní bàbá ìmọ̀ bàbá ìmọ̀ wọ́n ní nà kan nìyẹn o ìmọ̀ ni ní. àwòrán níyàsì ti ń bẹ níbi tí bàbá ti máa ń ṣe náfìlà àwòrán ẹ̀ ó tó ó tó ó tó ó ṣe gbàgbà báyìí mo sì ti mọ̀ pé àjọ kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù bàbá yìí ti dà àníyàn wọn ti dà àwọn náà mo mọ̀ bẹ́ni tí ń ṣe níwọ̀nba ibi tó mọ̀ lé mi wọ́n wà ní yàrá àwọn mọ́ni èwo làwòrán yìí o bàbá ó tó tẹ̀jú méjì bàbá ó dàbí lọ́wọ́ torí tí wọ́n dì sọ́kàn tí wọ́n fi gbé síbẹ̀ kò sí sọ tí wọ́n bá sì sọ mọ̀ pé ẹ̀sìn olódì sí wọ́n á rí i pé bàbá fẹ́ sọ̀rọ̀ wọ́n ń ọ̀rọ̀ ń bí àrùn mú àrùn ẹnu mo bá gbọ́rọ̀ lẹ́nu wọn padà ìfẹ́ dà wọn láwọn tó nǹkan mo ní kò yẹ kó wà bí o torí pé ọkàn yóò máa lọ bẹ̀ ọkàn yín lè máa rò pé kádùá lè yára gbà bàbá òsì takò mi. àwòrán lásán wàláì bàbá òun lè má pè é nìyá àgùn gangan ọ lè má pè é àmọ́ yóò fi tọ́ka pé ah, ẹni ọlọ́run lè jẹ́ ìgbàwòrán ìdíwájú bóyá kájọ alẹ́ tètè gbà ní o bóyá kó jẹ́ pé òun ò lè fi sábà bí ẹni o mo sábà pé nǹkan kan tí yóò sọ nínú ọlọ́run fi àwọ̀ gbọ́ mi gan-an mọ̀ pé wọ́n máa tètè eléyìí lọ́lọ́run sọ mọ́pọ̀lọpọ̀ mùsùlùmí láwùjọ yìí mo sì rí wípé inú nǹkan tẹ́mi sọ́ọ́dì inú ìran Yorùbá wa tá a wà yìí ìran tí máa fẹ́ sẹ̀sì tí wọn ò rí gáyìn Yorùbá jẹ́ kan bẹ́ẹ̀ mi ò mọ tìran mi ju ti Yorùbá yìí lọ Yorùbá máa fẹ́ sẹ̀sì ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní ìsìlíìdì Yorùbá ló kó bá Yorùbá àwọn tán jó kéwù tán lè kátírà tí wọn ò sì rẹ́dí àti tẹ̀lé sónà ọlọ́ àti sàmẹ́ni sallallahu alaihi wasallam ó dá mi lójú sájà pé àwọn náà mi ọ̀pọ̀ yorùbá wá ta ní sọ̀rọ̀ lórí rédíò yìí tó fi bẹ̀rẹ̀ yorùbá yìí náà ó pé àwọn tí wọn ti sọ láti lẹ́yìn wọn jábá pé wọn ti ọlọrun wa ni yóò wọn ti because òun gbọ́dọ̀ lórí rédíò sọ̀rọ̀ kò ó sì lè pé ọ̀rọ̀ kò tó ń tẹ̀rí ẹ̀wọ̀n fi ń sọ̀rọ̀ yìí ó sì ta ko tí bàbá lè mọ́mọ́ àti bàbá ṣe ń wù mí. and now number two ẹ̀yin yorùbá ẹ máa ń gbàgbàkúgbà sábàlíyàn gba ọ̀rẹ́ mẹ́sìn yorùbá máa ń gbà ẹ ti ródòdó ẹ ṣáàdó ti pé tí bàbá tí bàbá ṣe òwú àti bàbá lè mọ́mọ́ ìyẹn náà bẹ́ẹ̀ náà yorùbá ẹ sì fẹ́ sí lọ́hùn ẹ bẹ́ẹ̀ sí lọ́hùn ní òjẹ́kẹ́ èyí ti dé ẹ̀wá ní sílọ̀n lọ́nà òdodo tọ́lọ́run bá ń fẹ́ gan-an tó fi rán àmẹ́lì sallallahu alaihi wasallam gáàdì ní ọ̀pọ̀lọpọ̀ yorùbá òde o èyí tó tún kún tí ń bẹnu ran mùsùlùmí yorùbá yìí òní kọ́kọ́ àtẹ ó máa wà compatible kí wọ́n má bára wọn dọ́gba àtàwọn ọmọ tí wọ́n bí ẹ máa bira yín léèrè èmi kọ́ ni sẹ̀sẹ̀ máa bí yín bàbá bẹ́ẹ̀ sì ti wọ̀ yín láàtọ̀ yìí tí ò sí òun rẹ̀ lára ọmọ yín níbo lẹ́yìn fẹ́ lọ́bù lọ́mọ ń rè ní ọ̀gbẹ́dà lè fi àmọ́ ẹ̀yin ni wọ́n bira yín léèrè o torí àwọn tèmi gbọ́njúmọ̀ lẹ Yorùbá tó tọmọtọmọ ni ibi tí wọ́n ti ń gbé egún ọmọ mi ò tí bọ́ dòní ń jọ sí irú èmi ìdáyé àtọmọdọmọ wọn ní gbégùn bẹ̀ lónìí tá bá ti ti gbẹ́sì yé ibi tá bá ti gbẹ́sì yé o ti parí mbẹ̀ ó ti parí lórí ọmọ tó kọ́kọ́ gbọ́ yé kílé wọn fìdí ilé ẹ̀sìn padà bàbá rọmọdọ́ọ̀nù yìí ò já àti sọ̀làwátò hàn àti sọ̀làtò mọ́ra àwọn ojoojúmọ́ ẹ sì ń ṣe kòkò kẹ̀kẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ yìí ni ò lápá àti kankan owó bàtà ń ṣe àtàyà yín níbo lẹ́yìn ìfẹ́ sì bẹ láàrin ara yín báyìí níbo lẹ́yìn fẹ́ bá já níbo lẹ́yìn àwọn fẹ́ bá já torí ẹ̀ bára yín dọ́gba ìyẹn pọ̀ láàrin ìṣúlù yorùbá o. ẹ lè gbé bàbá kalẹ̀ kẹ́ pé ìyàwó wọn ni ẹ lè rí ìyá alájà kẹ́ sọ fún ọmọ wọn ni àti lórí alájà wọn náà là ń sọ. ṣé aláràfà àbí ẹni tó ṣáájú ọlọ́run tí wọ́n kọ́ ọ́ lẹ̀ pé ó ṣáájú ó débi ajáru àtúntò wájú ọbẹ̀ lọ́hùn ó fi àníyàn tó mọ́ sí lọ́hùn àbí àjí àjá orí gbogbo ẹ̀ ló wà nínú Yorùbá àwọn kan lọ́bẹ̀ lọ sí lọ́hùn torí pé njọ́ tán ti sọ pé làbẹ́ẹ̀kà Allahumma làbẹ́ẹ̀ njọ́ náà làwọn ẹ̀ka sọ pé làbẹ́ẹ̀kà wà sàdẹ́ oríire bọ́ oríire bọ́ oríire bọ́ àwọn kan nù àwọn kan náà sọ pé làbẹ́ẹ̀kà Allahumma làbẹ́ẹ̀ njọ́ náà làwọn ẹ̀ka sọ pé lá làbẹ́ẹ̀kà wà lásàdẹ́ ìpìlẹ̀ ti bàjẹ́ bó ti túmọ̀ ẹ̀ gángan mo tún yẹn o lálàbá ẹ̀sìn kò sẹ́nìkan tó gbọ́ kàn sọ̀rọ̀ kọgbẹ́nu ẹ̀sán wà látàdá ẹ̀ka oríire kan jẹ́ tiẹ̀ bíi kó jẹ́ pé owó owó òfò ló mú lọ bíi kó jẹ́ kó pààyàn bíi kó jẹ́ kó dúpọ̀ èèyàn wọn nígbà bíi kó jẹ́ pàníyàn tọ́lọ́run gan-an kọ́ ló bá lọ òwò ló bá lọ ó kàn wọ ìdáàmú ni lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kàkún bí kó jẹ́ pé ọ̀ràn náà ló fẹ́ lọ dá lọ́hùn ọlọ́run sì ti mọ̀ yẹn ọlọ́run tó jẹ́ pé alámọ̀tán ni ó ti yẹ ká àwọn látàrí ọmọ pé eléyìí ò sí náà bá jẹ́ pé wọn sì ní kọ́ọ́lẹ̀ pọ̀ sí hajj torí pé alhajju lè mọ̀ bòrú rò hajj tó mọ́ síyàn sí nítorí tọ́lọ́hùn lẹ́yìn sàláwò jẹ̀rọ ìlànà ìjànà àyẹ̀bí sọ̀rọ̀ ìsọ̀rọ̀ lọ́wọ́ ìsọ̀rọ̀ kò sẹ́sàn kan fún náà. ẹ máa sọ pé ebe sì ti ń wo yẹn ẹ máa tọ́ka fún ọmọ kan pé ń ọmọ alájà ni o ọmọ alájà o mo sọ̀rọ̀ mẹ́sẹ̀gì kan sẹ́nìkan post ń jó ni ó ní à ń sọ̀rọ̀ pé a fẹ́ rí ọmọ ẹ̀ ń sọ pé káwọn òbí mójútó ọmọ òbí tẹ̀ ń sọ pé mójútó ọmọ yẹn náà ọmọ tí wọ́n náà ọmọ tí wọ́n náà àwọn méjèèjì ni o àdéhàdé bàbá tẹ́ ẹ fẹ́ òun gan ọmọ àti òun gan àtìyàwó ẹ̀ ọmọ táwọn òbí tẹ̀ náà tọ̀ nípele àkọ́kọ́ ẹni tó bí òun náà àti bàbá àtìyá òun náà ọmọ táwọn òbí kan òtútọ́ tí wọ́n ń wó bàjẹ́ lọ níbo la fẹ́ bẹ̀rẹ̀ àbí àwọn afọ ọmọ tójú bọlé ni àwọn afọ ìtójú bọlé kó bá tó dùn mà. kakọtíra kásẹ kótóbà kásẹ nàfíhà kájánilẹ́kọ̀ọ́ ìmọ̀ tí yìí àfọwọ́n tá bá tún gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ mọ̀ tótó afẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àbáwọn tó pè látòkèrè nígbà táyé ti lùjára wọn ọlọ́run rà nábì kan àbọ̀wọ́n lùmọ̀ kan láti máa wọlé ibi táwọn yóò ti ní sọ yìí ọ̀nà tó pọ̀ jù táwọn ó kọ àwọn àyè ní ìta ń bẹ náà táwọn òpótò ọ̀yà wọn tún lè sàǹfààní ń bẹ. àwọn èèyàn yẹn sẹ́kì tó nàbí làwòlíyà wọ́n ń pè wòlíì ká tẹ́lifíṣà zuwa lómi ìró tí ń ro ká tí ń ro ká kì í ṣe pé yálà sí ìfòyín lò ẹlòmíì kalẹ̀ ń pe àlùjẹ̀nu gan. bìkọ́ ní àmọ̀ ni pé wọ́n ń kọ́ ọ́ lẹ̀ wọ́n ń kọ́ lẹ̀ máa láwọn láàtì mi tó yé in tó jẹ́ pé èdè ara fi kéwù ní tẹ́ ẹ̀ lérí kà kéwù ní tùmọ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orúkọ àlùjànnú sínú àlùjànnú yẹn ni wọ́n ń pè tẹ́lómi báyìí kan ti ń wí lẹ́nu nígbà tí ó ṣe tẹ̀síbà rẹ̀ kàkà àbí tí ń wọ báyìí wọ̀láàyè kìí yálà tí kìí ṣe yálà pa olùkọ́ àlùjànnú pọ́nbélé ni mo mọ tí mò ń sọ dájúdájú sáká tí mo jẹ́ eyewitness ẹlòmíì tòtò tó bá sọ̀rọ̀ ẹ̀ fún mi tó sọ rí mo gbọ́ níbò mí rí mi sọ pé òun kan lè pe àlùjánu ni pàápàá jùlọ náà àwọn ọ̀dọ́ làǹgbà láyé tá a wà yìí mo rí ẹ̀sùn sọ wípé jínú yọ sóhun tóra òótọ́ mẹ́ta mo lágbàá ìgbà tó sọ bẹ́ẹ̀ mo lọ́dọ̀ tó sọ bẹ́ẹ̀ pé òdodo lọ̀rọ̀ sí ń sọ yìí o òun tó ń sọ̀rọ̀ ìgínú tó á bọ̀ wọn bẹ́ẹ̀ bá sì kàlùjẹ̀rún sí ń bẹ láyé tó sì kú yóò yọjú lóòótọ́ tẹ́ bá ti wọ mọ́ àmọ́ kó tó ṣiṣẹ́ rẹ̀ yóò sọ pé ìnànà ìnànà fìtínà tó ń rún balẹ̀ àtàkùtò fìtínà làwa mọ́sọ̀rọ̀ ẹ̀dí kẹfẹ́rì tí wọ́n bá sọ pé òwò ìwọ láyà àjọ náà wà sọ pé kí lọ fẹ́ ó tó bí èèyàn mẹ́ta bẹ́ẹ̀ lọ́tẹ̀nu ara wọn sọ ní mo fi jára ní gbọ́bà yìí èyí ó sì mọ̀ ọ́ pé ẹni tó bá sì mọ̀ tí òun máa ti ń pè ẹ̀ pé àfa àfa ẹni ọlọ́run lẹ́yìn ìgbà àkàràǹkùmọ̀lọ́ àkàràǹkùmọ̀lọ́ yóò sì bẹ àgbẹ̀yàn ní sẹ́dúrúkú àmọ́ àgbẹ̀yàn náà gbé mọ́jẹ̀mú tẹ̀ kalẹ̀ yóò gbé kalẹ̀ gbà báyìí tó wà ìfaramọ́ irú ẹ̀rọ pé àwọn ah, ẹ̀ka kakùránì ó kéé ó kéé ó kéé ó wá yàgò rè rárá o ayé èèyàn tó bá kakùránì àtàlùsí àwọn máa tó yìí máa dáa ni àwọn tí wọ́n kàlùjọ́ nínú náà máa yàgò rè torí náà kí la fẹ́ rí gbà kí náà bá yọ gbogbo àwọn táwọn èèyàn sì lọ́nà yìí tí wọn ò pè wọ́n síbi taofik tẹ́pẹ́ ń bi ògùn bí jálàbí ó yẹ káwọn èèyàn ti pa jálàbí sí níbi tí àtìrí jálàbí yẹn sílé lónìí ó yẹ káwọn èèyàn ti pa sí ó yẹ kẹ́nìkan gbọ́ pé jálàbí kó sì má gbé agbègbè òmìnira pé kò yẹ ká tún pè wọ́n jálàbí náà níbi tí níbi tí àṣírí yẹn ti tún jẹ́ pé irọ́ ni ẹbọ ni ìlànà idán ni tánàbí sọ̀rọ̀ sálà tó ní ẹ̀jìnà tí ń tí máa pa ní irun àtàtì ń bẹ́ńbẹ́ wọ́n ní wọ́n bá pé kẹ́nìkan wọ́n gbó lọ wọ́n ní wọ́n wá bá pé kẹ́nìkan rìn lọ ìwọ́n ní wọ́n bá kẹ́nìkan mọ́ dì mọ́ ìwọ́n ní wọ́n bá pé àgámọ́ gbóná nínìkan dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ́n náà wá bá pé abẹ́ náà ta wàràwàrà ìwọ́n náà sọ pé títa wàràwàrà lọ́mọ ẹ̀ta máa tà sí ẹ̀ta ló wá bọ̀ bàbá ní kó máa rì mọ́lẹ̀ kó máa sokọ́ òun náà sì ń dúpẹ́ tí ọláàfà làwọn fi mí wọn sọ ọdẹ bọ wọn àwọn tá a pè ní tọ́gùtù nù tọ́lọ́run táwọn yẹn bá ti dìgbà sí tọ́gùtù ẹ̀yin tẹ́ ń gbé bọ fáwọn yẹn táwọn yẹn fi ń dá bàbá yín ọlọ́mọ tó wálé sùn o gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ jẹ́ tọ́gùtù ẹ̀ túbà o ọlọ́run gbà títúbà ẹ̀ tó bá túbà o ọlọ́run sànù ẹnì kọ̀ọ̀kan wa o. lójú ajẹ́rẹ́ àtàkì àná torí kó lè dání gbogbo dáhùn sọ yóò subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.